Tinubu, you must work for it. How is Tinubu working for it? You must condemn anybody who comes out to speak against our people in your forest. That is what they are doing. Some of you don't understand it, but we do. Some of you do not understand what is happening, but we do. And that is why we are here to tell you. The real terrorists in Asarok, they have dropped them. And now presidency is telling you, you cannot touch them. But these are people killing people in Yoruba forest. No, you cannot touch them. A whole presidency.

tẹ yìí tó wá ká mi mọ́lé ikú púpọ̀ nulẹ̀ mo tó gbà pálágbára ni orí ti bu. Yorùbá nation now a ṣe Nàìjíríà mọ́ ọmọ ilẹ̀ káàárọ̀-ò-jíire ni wá Yorùbá nation now ṣe ti rí ó yẹ ẹ máa ṣí ẹ máa ṣí ẹ wájú ni mo fi wọ̀nyí ẹ wẹ̀yìn chief olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò sá àwọn ló ń lídìí wa lọ báyìí tí àwọn olórí burúkú àwọn ọmọ àlè àwọn olórí burúkú tó sọ yìí pé bàbá ti gbowó owó tó gbà ìyá bàbá ẹ ẹ ó mà sọ́ni ó yá ó yá ẹ wo ẹ wo ẹ̀yìn ẹ̀yìn lélẹ́yìí wájú ni bàbá ó wọ wájú lọ a ní oore ọ̀fẹ́ láti débẹ̀ gbogbo àwọn ọmọ ìparapá tápà gọ̀ọ̀gàn igbó ọ̀rà làlátẹ̀ gómìnà mákindé tó ti ráyé ẹ̀ lóde sọ́pọ́ọ̀tì wa ká yorùbá no more election twenty twenty three no more ele ọmọ yorùbá tẹ́ ẹ̀ bá sọ́pọ́ọ̀tì wa ògùn lọ́ka yóò ṣìmọ̀lẹ̀ ló máa pa yín ṣe ti rí báyìí. ó yá àwọn tí gómìnà gómìnà àgbẹ̀kọ̀yà ṣe ti rí àgbẹ̀kọ̀yà gómìnà wà ń bí OPC wà ń bí ṣe ti rí à ń lọ sí ọ̀dọ̀ sẹ́ríkì báyìí. ẹ jẹ́ ká jẹ́ kó jáde jẹ́ kó jáde sọ̀rọ̀. ó wà òkè báyìí lẹ́yìn mọ́tò báyìí. Good afternoon, sir. Can we meet you your name, sir? Why are we here, sir? I'm here to come and support uh, my people because of the some kidnapper that they disturbed them. This people uh, is uh, that's why I come to come and support uh, because I need to upset Nigeria army and the way we support uh, our people in this state, especially in the and uh, DC area. So that's why I come to come and support the Nigerian army to appreciate them, especially our vigilante people in Ireko. Most especially our uh, people in Ireko. Ireko and Olokun. Eh, Ireko and Olokun. Understand? Olonso. That's why I came here to come and support them because I don't want all, this, uh, all the kidnapper people to take over our land from us. That's why I came out and supported. Which support do you what do you want the government to support? Uh, I want our government. Uh, I need to appreciate our government of our state, the General Simas for their support that they give our state uh, for, for, for our vigilante people in Erekpodun and Orelope because it drew a lot of uh, support for our people. You understand? So I need to appreciate our government But we need more support from the government for our people. You understand? Safety. Uh, uh, all the governor of uh, Southwest, I need all their support. You understand? For our people to make them be, be happy to know that uh, the government is behind of them. That's, I, I understand what I'm saying. To empower our local security, you understand? To make them be good. Sir, what do you want to say on this Amotekun that they say people should be uh, should be going online to go and do some registration? Mm, about that, the, uh, about the Amotekun of that registration, uh, uh, we want the government uh, to, to, to, to support them because uh, immediately I entered this uh, booth, uh, I'm not happy. You understand? All the our farmers run for these people leave their tomato leave their yam leave their cassava leave many things run for, for, for their life you understand so we want our government to to to uh, to empower them to conquer all the uh, eh, kidnap people all the to flush them out in this state especially in this bush in this Kisi area. Your name? So, my name is Sunday Adeyemo, aka Sunday Igboho. Thank you so much. Thank you so much security you have in the north is as a direct consequence of their own action. They groomed them. Al Qaeda in the Maghreb, Al ISIS in West Africa, Boko Haram, Fulani headsmen, bandits, all of them. Who brought them to Nigeria? Is Fulani? ṣe ti rí bàbá wa Chief Sunday adé ọmọ Ìgbòho ná ìní ìgàngán gbogbo àwọn ọmọ ìgàngán Ìbàràpá làlátẹ̀ ayétẹ́ gbogbo ló jáde ẹ wo bàbá wa Chief Sunday adé ọmọ Ìgbòho tí àwọn nǹkan ti sọ pé ọ̀hún ní lọ tẹ́tí láti wà ní gàngán ní báyìí á múra láti máa lọ. Where our umbilical cord, our long, where it was buried. That's where we come from. That is why every Christmas, Easter, um, New Year festival, or uh, August meeting, you see us migrating back to where we come from. And I keep saying these things to Africans, they don't understand it. They don't understand it. Everywhere in Africa during Christmas, if you like, be in South Africa, if you like, let it be in Kenya, you let it be in Rwanda. Everybody from the capital goes to the village. If you go to Accra, the same thing happens. This past Christmas, if you like, go to Cotonou, Go to Yaoundé in Cameroon. Everybody living in the capital cities of Africa, they go back to their villages. They go back to their tribes where they come from. Do they do that in the, in the Western world? During Christmas, these people migrating from, oh, I come from Florida, I'm going to Florida. No, you don't. Because people come from where they are born. We come from where our ancestors were born. That is the difference between black people in Africa and those from Europe and other parts of the world. We come from, so if you ask somebody, where do you come from? He or she will mention their village. That is what makes us Africans. very, very unique. If you destroy that, you're finished as a people. Ìgbòho tó ní pé kò ní lọ sílùú Ìbàràpá ìlú gangan ibẹ̀ làwọn àbá ẹ̀ presently adẹ̀sọ bẹ́ẹ̀ awí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bàbá wa ló sọ̀rọ̀ bàbá wa ló sọ̀rọ̀ yìí. twenty fifteen remember twenty fourteen remember twenty thirteen I told you all these things I told you what was going to happen and now they have all happened before your eyes una hogia you've seen it I'm warning you now If you're serving in the Nigerian army and you think you're loyal to Buratai, you think I'm serving my my Nigeria is not a, a fatherland or motherland to anybody. Nigeria is not a motherland or fatherland to anybody. Nigeria is purely a British creation. A British creation because if Nigeria was to be a nation or country, there is no way those that call themselves the presidency Asoro can come out to support illegality in Ondo State. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn president wo ló lè ní. ṣé àwí ṣàbẹ̀ àwí kọ́lẹ̀ yorùbá ìṣe la mọ́mọ́ kọ́lẹ̀ yorùbá àtọ́mọ àlè. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òní live and direct ní Ìgàngán mo rò bí a rí èrò. pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bàbá dẹ̀ ti declare a ò fẹ́ fúlàní mọ́ a ò fẹ́ fúlàní lórílẹ̀ wa mọ́ live and direct ẹ ti rí báyìí o balógun ilẹ̀ ìgàngán ló ń sọ̀rọ̀ ẹ̀ jágún ilẹ̀ ìgàngán wọn ló ń sọ̀rọ̀ yìí pé ó tó gẹ́ ọmọ nẹ́ẹ̀fì èyí tí fúlàní ṣe tó gẹ́. akọni ọkùnrin ogun májà sọ́ládìí sọ ọmọ aládìí kún ọmọ aládìkúnlẹ̀ ń rí yẹn o bẹ́ẹ̀ ni o. is restructured to recognize where people come from. All these artificial creations by Europeans, Nigeria, this, that, that, all that rubbish. That is why you can never ever make any progress for the next six billion years. You can never ever make any progress in the zoo. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Sunday Adéyẹmọ Ìgbòho báyìí o. life and direct in Igangan. Fulani brought them into Nigeria. El brought them in. Bauchi state governor brought them in. Are ah, you people deaf and dumb and stupid? When you come out and you pretend, oh, we are one, one Nigeria. Go and show me. Somebody was asking, where is the boundary? Uh, uh, where would the boundary of uh, Biafra begin? And I asked the fool, where, where, where did the boundary of Nigeria begin? People from Niger come in and go as they like. Most of these idiots are from Niger. They are building a pipeline to Niger. They are building a railway line to Niger. They are building roads to Niger. Whereas where the money comes from, which is Biafra land, we don't have those infrastructure. No, we don't. But you're taking our money. You come to Izombe. You come to Ohaji. You come to Ebema. You come to, to, to Aguleri. You come to uh, Ebonyi. You take our resources, sell it, get the money, and now you're building railway to Niger Republic. And you want me to be happy. He, he is here live and direct. is here live and direct. See him talking. Olóyè Sade Adéyẹmọ Ìgbòho ló ń sọ̀rọ̀ yìí àní ah, gbòòrò fúlàní mọ́. eléyìí tá a ṣe yìí kì í ṣe bàràpá nìkan gbogbo fúlàní ajínigbé ti ń bẹ ní èkìtì ẹ máa múra mi ilẹ̀ ń bẹ gbogbo fúlàní ajínigbé ti ń bẹ lọ́dọ̀ à ń bọ̀ ń bẹ gbogbo fúlàní ajínigbé ti ń bẹ lọ́sùn à ń bọ̀ gbogbo lẹ́yìn pátápátá máa dé gbogbo ẹni wẹ̀ àwọn ìlú wa mẹ́kọ̀ọ́. Ìgbòho sọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀ o kò gbowó lọ́wọ́ èèyàn kankan ó dẹ̀ wá ń bí ó sojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire ẹ rérò èrò pitimu nílùú Ìgàngán ẹ ti rí i àwa retí gómìnà o ká wá pẹ̀lú ọmọ ogun wọn a ti rí ọwọ́ wọn náà gbà bá débí bọ̀ omi tó bá máa ń wọ̀ lárẹ́ lásì. All of you also understand the intentions of the Fulani. Oh, if you want the presidency, you have to work for it. Tinubu, you must work for it. How is Tinubu working for it? You must condemn anybody who comes out to speak against our people in your forest. That is what they are doing. Some of you don't understand it, but we do. Some of you do not understand what is happening, but we do. And that is why we are here to tell you. The real terrorists in Asorok, they have dropped them, and now presidency is telling you, you cannot touch them. But these are people killing people in Yoruba forest. No, you cannot touch them. Sunday Adeyemo Igboho. Bàbá lẹ gbọ́ tó tún kọrin yẹn. Ní ìgbà tí gbogbo ogun ti ṣẹ́, ogun ti ṣẹ́ pátápátá.